bisimilahi rahman rahim ya ahamada baraka allahu fika ma romaita iz romaita walakin allaha roma arrahman allama alquran lè tó ń vera ok ege ń sọ kí nìkan kí n tó ma kí n tó kà lọ. ọgbà ọrọ kan lélẹ́yìí jẹ́ ọgbà ọrọ al-istifta tẹ rí inú ọgbà ọrọ tiẹ̀ aifin ló fi ń pín aya aifin tàbáwò dáadáa ẹ̀ ṣó rẹ̀ ni. hyphen ló fi ń pín àyà kan sí àyà kejì kò ṣe nọ́mbìrì ẹ̀ kò nọ́mbẹ̀ ẹ̀. nẹ́tíwọ̀kì má ṣe mọ̀nàmọ́ná o ló ń gbé green ló ń gbé yellow wáyé o ok so tí n bá ti ka àyà kan tán. ìmọ̀ ní àyà kan n bá fẹ́ káyà míì màá tún ní àyà míì mo fẹ́ ka súra al-istifta ìjọ amadiya sí etí gbogbo ayé. ó rẹ̀ ó sọ pé bismillahirrahmanirrahim.

لتنذر قوما ما أنذر آباؤهم ولتستبين سبيل المجرمين آية ميتونو قل إني أمرت وأنا أول المؤمنين قل جاء الحق قل جاء الحق Waza ha kọlị batil innali batila ka na-azahụ ụkwọ ayaminye, hụlụ barakatị mị Muhammedin Sallallahu Alaihi Wasallam Sallallahu Alaihi alayhi wa sallam. كل بركة من محمد صلى الله عليه وسلم فتبارك من علم وتعلم آية وقالوا إن هذا إلا اختلاق آية من ẹ jẹ́ wọ́n sáré ṣètò bẹ́ẹ̀ sì máa rí wò. ẹ̀ tán kínní ilẹ̀. ẹ̀yin tẹ̀ ń wò wá ẹ ṣe sùúrù díẹ̀ o àwọn tí ń bẹ àwọn tí ń bẹ nínú mọ́sálásí afẹ́ kí wọ́n máa rí i lójú mọ́hùnmáwòrán tí wọ́n ń bí káwọn náà lè máa gbádùn ẹ̀ lọ bẹ́ẹ̀ ṣe ń gbádùn ẹ̀ ọ̀yà. Naam. Aya mi wa qalu in hadha illa ikhtilaqo àyà míì àyà mirza gulam ahmadu nínú súra al-istifta kúlìláhu thumma dharihum fi khawdihim yal'abun àyà míì kúl iniftaroituhu fa'alayya ijramun shadid àyà míì wàmánì adìlámù mímọ́ níftàrà alàlọ́hì kẹ́díbá àyàmí húwalẹ̀dí arísàlà rọ̀ṣúláhù bílíhùdá wàdínilẹ̀ hákì lẹ́yìn rírahù aládìní kúlì àyàmí. la mubaddila likalimatihi aya mi yakuluna anna laki hadha in hadha illa qawlu libashar aya mi nínú sura al-istifta ti ìjọ amadiya wa a'anahu alayhi qawmun akharun àyà míì afatatuna sihir wa antum tubsirun àyà míì hayhata hayhata lima tu'adun àyà míì. من هذا الذي هو مهين من هذا الذي هو مهين جائل أو مجنون اي مين قل عندي شهادة من الله فهل أنتم fahali antum muslimun aya miin sura al-istifta ti mirza gulam ahmadu fún àwọn ìjọ amadiya là ń kà o. ولقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون آية مي هذا من رحمة ربك يتم نعمته عليك آية مي فبشر آية كانوا فبشر آية مي وما أنت بنعمة ربك بمجنون لك درجة في السماء لك درجة في السماء وفي الذين هم يبصرون أيمين ولك wàlákànàrọ́ àyàtín wànáhádìmù máa yá àmàrú àyàmí. الحمد لله الذي جعلك المسيح ابن مريم آيامين لا يسأل عما يفعل wahum yusalun aya mi waqalu ataj'alu fiha man yufsidu fiha qala inni a'lamu ma la ta'lamun aya mi inni muhinun man arada ihanataka àyà míì inni láyà kọ́ọ̀fù ládàyà alimurisalun àyà míì kàtàbà lọ́ọ̀ la agelibanna ana wàrúsùlì àyà míì wàhùn min báàdì gọ́lábìhìm sayagilibun àyà míì iná مع الذين اتقوا والذين هم محسنون آية مين أريك زلزلة الساعة آية مين إني أحافظ كل من في الدار aya míì wàmtazuli yauma ayuwali mujirimun aya míì já alehaku wazahakule baatilu wazahakule baatilu wazahakule baatilu ahadha alladhi kuntum bihi tastajilun aya míì nínú súra al-istiftah ti Mirza Ghulam Ahmadu fún àwọn ìjọ Ahmadiyya bisharatun talaqaha talaqaha annabiyun bisharatun talaqaha annabiyun ayami anta alabayinatin min rabbik ayami kafainaka alimustahaziin ayami hal unabbiukum ala man tanazzalu shayatin tanazzalu ala kulli afakin afim aya míì wàlá tẹ́í asmin rauhilá aya míì e uh, eh, àlà iná rauhalọ́hì kọ̀rìbùn aya míì àlà iná nasúralọ́hì kọ̀rìbùn aya míì ya'tika min kulli fajini amiki ayami ya'tuna min kulli fajini amiko ayami yansuraka Allahu min indihi ayami yansuruka okay yansuruka Allahu min indihi ayami yansuruka. رجال نوحي إليهم من السماء آية مين لا مبدل لكلمات الله آية مين قال ربك إنه نازل Aya Mirza Gulam Ahmadu là ń kà sétí ìgbọ́ yín láti inú súra rẹ̀ súra al-istifta súra al-istifta ti Mirza Gulam Ahmadu fún àwọn ìjọ Ahmadiyya. Qala rabbuka innahu nazilun minas samai ma yuridika aya mi. Inna fatahna laka. fatiha na aya míì fatahali yu eh, bóyá ọlọ́run rẹ tí ọba sọ̀rọ̀ kọ kò gbọ́ lárúbáwá mọ́ ntọ́fẹ́ sọ ni pé fatahali waliyu fatiha wakarabnahu najiya. okay fataha liwaliyu fatihan wakarrabnahu najiya ayami asijahu nasi ayami walau kana limanu mu'allaqa bi saraya lanana lahu lanana lanana lahu lànà làwù wàláwù kánà lìyí mánu mu alákọ̀ bí sàríyá lànà làwù àyàmí. ànàrà lọ́hù burhánàhù kánà ti kanza mùkfíyà bàbtù àní àní àní ọ̀rọ̀fù fa àhàbàbtù àní ọ̀rọ̀fù àyàmí yà kọ́mọ́rù. يا شمس أنت مني أنت مني وأنا منك آية مي àwọn tó bá mọ kéwú orí wọn ti máa hó báyìí pé èèmọ̀ lélẹ́yìí o èèmọ̀ gbáà lélẹ́yìí. ó ní yá kọ́mọ́rù yá ṣámúsù anta minni wa ana minka aya mi idha jaa nasrullah wa ntaha amru zamani ilaina aya mi wa tammati kalimatu rabbika aya mi alaysa hadha bilhaqqi aya mi wala tusair li khaliqillahi wàlàtẹ́s amúmínànáàt àyàmí wàwásìn màkánàkà àyàmí wàbáṣirilẹ̀dínà àmànú ànàláhùn kọ́dàmà sídìkìn. ànàláhùn kọ́dàmà sídìkìn ìndàrọ́bìhìn àyàmí wàtúrò àléhìn ma auha ilayka min rabbika ayami ashabu sofa ashabu sufa ashabu sufa ayami wa ma adiraka ma ashabu sufa ayami taro a'ayunahum tafidu min ad-dam'i ayami yasluna alayka aya míì rabbana innanna sami'na munadiyan yunadi lil iman aya míì wada'iyan ila Allah wa sirajan munira aya míì ya ahamadu fàádọ́tì rahama fàádọ́tì rahmatu ala Shafataika, àyà míì àyà mirza gulam ahmadu nínú ọgbọ̀ọ̀rọ̀ al-istifta sura al-istifta fún ìjọ amadiya là ń kà jáde sétí ìgbọ̀ yín. innaka bi a'yunina àyà kanu àyà míì sàmáìtúkà alimutawakilu aya míì yẹrifa ulọ́ọ̀hù zikiraka wáyẹ̀tì mù ní ìmọ̀tàwù àlẹ́yíkà fi dúníyà wàlẹ̀ ákírọ̀ aya míì bùrúkì.